تمزك بأبي لله واتبع لهداه ولا أتك بدعيا لعلك تفلح ودن بكتاب الله والسنن التي أتت يا رسول الله تنجو وتربه وقل غير مخلوق كلام مليكنا بذلك دان لأتك يا وأفصه بذلك دعنا الأتكياء وأفصه السلام عليكم ورحمة الله وبركاته ǹjẹ́ ẹ ti gbọ́ nípa Al-Huda Islamic Development Foundation eléyìí tí àgbékalẹ̀ rẹ̀ wà fún ìmójútó àlàyé lẹ́kùnrẹ́rẹ́ nípa àwọn ọ̀rọ̀ ẹ̀sìn láláì ní figbá kan bọ̀ ọ̀kan nínú lórí àgbọ́yé Quran àti sunna Anabi Muhammad sallallahu alayhi wa sallam àti àgbọ́yé àwọn sàhábà kò tán síbẹ̀ o bẹ́ẹ̀ náà ló tún wà fún ìmójútó àwọn ìpèníjà tí ń lóbìnrin lọ́mọdé àti lágbà. Hmm. látàrí àìríjẹ àìrímu àìríná àìrílò lọ́pọ̀lọpọ̀ ọgbà tó ń dí wọn lọ́wọ́ láti jọ́sìn gẹ́gẹ́ bí ọlọ́run ọba tààlà ṣe ṣàgbékalẹ̀ rẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ bẹ́ẹ̀ náà la sì mójútó àwọn ààyè ìjọsìn pẹ̀lú àwọn ìdojúkọ kọ̀ọ̀kan tí wọ́n ń là kọjá wọn yìí àti ọ̀pọ̀lọpọ̀ ìrànlọ́wọ́ báyìí ní al Islamic Development Foundation ṣe bẹ́ẹ̀ náà ni òsì yọ àwọn tó wà ní gbèríko sílẹ̀ àwọn ìpèníjà yìí kò lè jẹ́ bí aṣọ oúnjẹ kí ẹ̀sìn wọn kó lè rọrùn dáadáa ẹ wá gbọ́ o àǹfààní sísílẹ̀ sẹ́yìn náà kẹjọ́sìn fún ọlọ́wọ́n ọba tààlà nínú ìwọ̀nba sẹ́yìn náà bá ní ẹ sì tún lè ṣe onígbọ̀wọ́ ètò àlùdà pẹ̀lú àwọn ìrànlọ́wọ́ tá a kà kalẹ̀ sókè yìí ẹ lè máa fi owó ránṣẹ́ sí àlùdà Islamic Development Foundation ní Jaiz Bank nọ́mbà wọn ni zero zero zero five one zero three one seven nine fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ lè máa pè sórí o oh eight one eight seven nine nine six one eight nine ẹ má má gbàgbé wípé ìdánilẹ́kọ̀ọ́ yìí yóò máa wáyé ní gbogbo ọjọ́ Jímọ̀ ní ìkànnì tẹ́ ń gbọ́ yìí bákan náà lójoojúmọ́ nínú àwẹ̀ jazakumullahu khairan. alhamdulillah wasalaatu wasalaamu ala rasulillah muhammadu bin abdullah wa ala alihi wa sahabihi wa man walahu wa ba'd. السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أقول نفو الله سبحانه وتعالى ọba tí ó tún ṣe ní rọrùn láti tún mọ pàdé ní èní tí ń jẹ́ ọjọ́ ẹlẹ́ẹ̀kẹtàlá nínú oṣù Ramadan Ramadan náà tó jẹ́ oṣù kẹsàn-án ọdún àwọn ẹlẹ́sìn Islam eléyìí tí jíra Nabi sallallahu alayhi wa alihi wa sallam tó jẹ́ 1441 abẹ́lọ́run nínú àánú ẹ̀ ọba tó ní ká mọ ọbẹ̀ láì di àkókò yìí náà ọlọ́run wọ́n jẹ́ ọ jẹ́ pé torí orí ibú la fi ṣẹ́kù o gbogbo àwọn ọmọ ìyá wa ní mùsùlùmí lọ́nà kan àbí lọ́nà kejì wọn á ti jẹ́ pé ọlọ́run ọlọ́run bá ní ṣàforíjì fún wọn bíbẹ̀ láyé wa dàkókò yìí mo sọ síwájú ọlọ́run jẹ́ kó jẹ́ pé ohun tí wọ́n ọlọ́run fẹ́ ìlàmú gbélé ayé wa ṣe àwa tọrọ fún gbogbo ẹ̀yin olùkúnlọ́ fún ètò yín ètò wa ètò àlèhúdà látìgbà tí ọlọ́run ti ní kí a mọ ọbẹ̀ pẹ̀lú ara wa ọba tó ní kẹ́ ẹ mọ ná owó tí yín sójú ọ̀nà ọlọ́run àìní ṣe bẹ́ẹ̀ mọ́ ọlọ́mọdé ọkàn gbòǹgbò sí ayé ẹnìkọ̀ọ̀kan yín fún àǹfààní àwa tí a bá sì fẹ́ kún ètò wa lọ́wọ́ pẹ̀lú àwọn èèyàn tí a ń darúkọ wọn síwájú yìí kí a lọ sí Jaiz Bank account wa níbi tí account number wa ti jẹ́ zero zero zero five one zero three one seven nine Jaiz Bank account zero zero zero five one zero three one seven nine bákan náà ni wọ́n jíṣẹ́ ẹrú ọlọ́run kan tí wọ́n ní kí wọ́n fún wa ní àpò márùn-ún ní ọjọ́ àná ọjọ́ ìjẹta ọlọ́run bá ní san yín ní ẹ̀san olóore ẹrú ọlọ́run tí àwọn náà gbépo fún ẹrú ọlọ́run kan pé náà tún wá gbé fáwọn ẹrú ọlọ́run twenty five litres of petrol ọlọ́run bá wa dúró tì yí o ọlọ́run bá wa san yín ní ẹ̀san olóore àwa tí a bá tún fẹ́ darapọ̀ mọ́ wọn torí wọn lè ṣe sọ àwọn àkáǹtì nàmbà yìí síwájú kọ́lọ́n kó san ẹnìkọ̀ọ̀kan wa ní ẹ̀san olóore. bákan náà àkórí ọ̀rọ̀ wa lóòrọ̀ tèmi òun náà ni àkórí ọ̀rọ̀ kan tá a pè ní birrul walidain birrul walidain ìṣe dáadáa sí kíni sí àwọn òbí wa méjèèjì ẹ̀yin èèyàn mi ẹ̀dẹ́kan jẹ́ ká tún jókòó wa jókòó ká tún gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ lórí ìmọ̀ ṣe dáadáa sí àwọn òbí wa méjèèjì tí wọ́n bí wa sáyé torí pé iṣẹ́ ńlá ni wọ́n ṣe ìbéèrè alákọ̀ọ́kọ́ eléyìí tí a fẹ́ tì sí olùbánisọ̀rọ̀ wa àfẹ́kùn wọn bá níyanjú òun ni pé kí ni túmọ̀ bẹ́rùlẹ̀ wà àlìdẹ́yìn àti ó ṣe pàtàkì tó òun ni wọ́n kọ̀ọ̀kan bá níyàn nìyẹn kọ́lọ́hún kó ṣe nírọ̀rùn bisimilá. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يعد الله فلا مدل له ومن يضلل فلا آدي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله ألا أم صل عليه وعلى آله وأصحابه وكل من تبعه بإحسان إلى يوم لا ينفرق مال ولا بنون إلا من هدى الله بقلب سليم أما بعد أقول السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته lẹ́yìn àwọn ìtẹ̀síwájú wọ̀nyí tí a tẹ̀síwájú tọ́jẹ́ ọpẹ́ tọ́jẹ́ ẹ̀yìn tọ́jẹ́ ìfọpẹ́ fún Allah subhanahu wa ta'ala ìbéèrè àlékún kí ọlọ́run ìjọ ọlọ́run fún anabi sallallahu alayhi wa sallam. a fi àkókò yìí náà tó sọ fún gbogbo àwọn tí ó jẹ́ pé ẹ̀yin lẹ́ ń ṣe ètò yìí pẹ̀lú arsik tí ọlọ́run ṣe fún yín ẹni tí ń rí wa lọ́nà kejì à sọ fún yín pé wọ́n ní kí a máa rìn ní àárọ̀ ti èní èyí tí wọ́n pè ní birrul walidayn wọ́n wá béèrè pé kí ni rẹ̀ àti pàtàkì rẹ̀ eléyìí kò síbi tá a wá ìtumọ̀ rẹ̀ sí bí o ṣe pé nínú alukur'an àti lọ́dọ̀ ṣùgbọ́n tààrífàtì tí àwọn onímọ̀ fún ti ń jẹ́ birrul walidain ta lè pè ní ìṣe dáadáa sí àwọn òbí ẹni torí pé kẹ́lìmà bírò wọ́n ní ọjà òdìkejì òkúùk ọjà òdìkejì kéèyàn ọ̀sẹ̀ kọ́sà ìdá kọ́yapa ṣùgbọ́n yorùbá a mọ̀ tú bírò sí ohun tí ń jẹ́ dáadáa kọ́dà ayé alukóra náà ti sọ fún wa pé lan tanalu al àtàwọn ọ̀sẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ lójú ayé ànábì sallallahu alaihi wasallam torí pé ohun tẹ́sìn bá pè ní ìtumọ̀ nǹkan òun ló lékè ohun tí èdè bá pè nígbà tí ìtumọ̀ tèdè àtẹ̀sìn bá fẹ́ yapa ara wọn. náà wọ́n táwa ń pè ní birrul walidayn ìṣẹ̀dá sí àwọn òbí ẹni nínú ìtumọ̀ ẹ̀sìn òun náà ni al-ihsanu ila al-walidayn òun náà ni wàrífkù bihima ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú wọn ká mọ̀ rọ̀f áńdù wọn ká mọ̀ sí wọn gìrìgìrì wọ̀rìháyàtú àhùwà líhìmà òun náà tún ni pé ká mójútó àwọn òṣìṣì wọn báwo ló bí wa ò sí ní sìnṣe ni ò sí ní sìnjẹ ni ò sí ní sìnmu yálà lórí àlámọ̀rí ẹ̀sìn àti lórí àlámọ̀rí ayé níbo ló bí wa ó rìn sí. Si, níbo ni wọn ò ní rìn sí àwa náà á tún mọ̀ ṣe aṣọ látara ilé báwọn ẹṣin ṣùgbọ́n àwọn àgbàtà ń bẹ kékeré bákan náà ni pé wọ́n á dààmú iṣẹ́ àti ilé ìhìmà á wà á rí i pé ohun tí jẹ́ ìsaburú sọ́dọ̀ wọn kò tí ọwọ́ wa ṣẹlẹ̀ wà ìkìrọ́ọ̀mù sọ̀dí kíhìmà mìmbàdíhìmà àti mímọ sàpọ́nlé mímọ sìkẹ́ mímọ sàánú àwọn tọ́jú àwọn ọ̀rẹ́ wọn nígbà wọn ń bẹ láyé àbí àwọn ọ̀bá sí láyé mọ́ eléyìí ni ìtumọ̀ tí àwọn ọ̀gọ̀ọ̀rọ̀ onímọ̀ wọ́n fún ti ń jẹ́ bírò lùwálìdín tó jẹ́ ìtumọ̀ ọkọ̀ tán tó yẹ ká mọ̀ pé eléyìí nǹkan tí ẹ̀sìn ṣe wá lójú kòkòrò níbẹ̀ ni. sábà wo làwọn ń pè ní àlùwálìdín tó ṣe wá pé bírò lùwálìdín àwọn náà ní ìyá tó bí wa àti bàbá tó bí wa. bó tiẹ̀ jẹ́ pé nígbà míì nígbà tá a bá fẹ́ gbé ọlá fún àwọn kan nínú àwọn tó nípa nùgbésí ayé wa a lè fẹ́ lọ rọ́lu ọ̀rọ̀ ọlọ́run àtọ̀rọ̀ ànábì sallallahu alaihi wasallam tó bó jẹ́ pé náà àdámọ́ ọmọ èèyàn àmọ́ ń yin àwọn èèyàn láyìn gbòòrò àfẹ́ mọ́ fọpẹ́ fún yẹn gbà míì tí ó kọjá ẹnu àlà gbọ́n islam kọ́ wa kí gbogbo ń tá a bá fẹ́ ṣe ká dúró lẹ́nu àlà tá a fi ní rọ́ọ̀lù ayé alukur'an àbádìsí ànábì sallallahu alaihi ló fi jẹ́ pé lọ́pọ̀lọpọ̀ ọgbà owó ni yóò mọ jẹ́ ẹyin ṣùgbọ́n ọ̀rọ̀ yóò dọ́gba ọ̀rọ̀ yóò dọ́gba torí pé bí òǹbí ọ̀bá bí òwò kan ò lè rí wò nẹ́tíwọ́ọ̀kù ni àfáwọ̀ àti wọn sọ pé báyà nǹkan náà àwọn tí ń wò wá ní life pé ń court náà so bí òǹbí ni ọ̀bá bí òwò ò lè rí wò eléyìí kọjá àmọ̀ bẹ́ẹ̀ kódà tá èyí dọ́rọ̀ àwọn tó kọ́ wa lẹ́kọ̀ọ́ nígbà tí wọ́n bá ń ti àwọn ọlá kan sí wa láti fi gbá àwọn òbí tó bí àwọn ọmọ tí wọ́n fi wá tí wọ́n fi sọ́dọ̀ wa dànù káwa ọjọ́ ọmọ yìí wọn pé a pé ẹ̀kọ́ àlùkòrán tẹ ní kákọ́ àwọn ọmọ yìí àtàdé sàn tá a kọ́ wọn òun ni ọmọ fẹ́ yé lọ́fẹ́ dàrú yìí nígbà tí wọ́n bá ń sọ pé àáfà àtọ́kọ́ ni kì í ṣẹgbẹ́ ìyá ẹni kì í ṣẹgbẹ́ bàbá ẹni bóyá bí àkọọ́lẹ̀ kan tí wọ́n rí nù tíra àáfà àtọ́kọ́ tẹ̀rẹ̀gíbùl mustaqizin nígbà tí ń sọ̀rọ̀ pé òkọ́dìmọ̀ ọ̀fíìsì alẹ́ àfọ́dìlíwọ́ àlèdè pé òun ó gbé àgbé ọlá ìmọ̀ ti àfáà mi síwájú ìmọ̀ gbọ́lá fún ìjà àwọn òbí tó bí mi lọ kódà òun yóò táwọn òbí lè ṣe lórí mi torí pé lọ́dọ̀ àfáà mi òun lórí ẹ̀mí mi bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ọ̀rọ̀ yìí ọ̀dọ́gba a sì mọ̀ pé orí ẹnìkan ò ní pé kọ́rọ̀ rẹ̀ ọ wá húlò kọ́ jẹ́ àtẹ́wọ́gbà ju ọ̀rọ̀ al lọ ẹnìkan ò ní sọ̀rọ̀ kọ́rọ̀ rẹ̀ ọlọ́lá kojú tànẹ́bì sallallahu alaihi wasallam lọ ló fi jẹ́ pé gbogbo ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ yìí lásìkò tó máa fi ń yìn wá yálà ajá àfa ajólùkọ ajẹnitọ́ náwó lérí ọmọ kan ni káwọn ojú ọmọ yé wọn pé a ẹni tọmọ bímọ yìí ẹni ọlá ẹni yìí ni lọ́dọ̀ ọba adẹ́dà àti lọ́dọ̀ ọmọ yìí àfi tẹ́ni yìí bá tàpá sófin ọlọ́run ní àlòkù ṣùgbọ́n báyìí ò kórí kọ́ tàpá sófin ọlọ́run ọ̀ni àpọ́nlé lọ ni bàbá yìí àti ìyá ìgbọ́dọ̀ jẹ́ lọ́dọ̀ ọmọ títí tọmọ yóò fi wọlé ọlọ́run ọba sùn tọba fẹ́ jẹ́ olóríire. náà tabawo yẹn náà bóyá yálà níbi tí ọlọ́run dá kọ́ dáadáa sóbì ní pẹ̀lú lafzu birrul walidayn àbí láwọn bòmíì ń jẹ́ yé wa wípé a rí ohun tó tó àyà mẹ́jọ a rí ohun tó tó àyà mẹ́jọ tí ń júwe pé ká ṣe dáadáa sóbì wa láwọn tó là á mọ́lẹ̀ ní gbólóhùn àbáwọn tó wí ní àpẹsọ tí ó là á ní àyà yẹn gangan so àwọn tí ń ṣẹlẹ̀ nípa ìtẹ̀ ń wò wá kò sí lọ́wọ́ wa o nípa ojú afẹ́fẹ́ àbí ohun tá ń lò ní. naam tabawo hadith anabi sallallahu alayhi wa sallam ariwo tí ò dín ní méjìléní ọgbọ̀n tí ń sọ̀rọ̀ nípa ìṣẹ̀dá sóbì àtàwọn ọ̀rọ̀ míì ní ìlànà tó jẹ́ tàwọn sàhábà látàrí báyìí kéèyàn wá lè mọ̀ látilẹ̀ ibi tọ́rọ̀ yìí pàtàkì dé ká tó bọ́ sínú àwọn háyà ọlọ́run gbé àwọn àyàwó arẹpẹtẹ tá padà bọ́ síbẹ̀ ó tó wá túmọ̀ pé ọmọ tí ó bá ti jẹ́ olùsí dáadáa sóbì rẹ̀ ohun tó súnmọ́ ni pé ọmọ yọ̀ọ́mọ jẹ́ olórí burúkú ọmọ kì í sì ní mo sọ bẹ́ẹ̀ kódà lẹ́nu ẹni tọ́lọ́run ti ní kọ́ jáde ọjà nẹ́bí ọlọ́run ọtọ́ wa jẹ́ èèmọ̀ ọmọ tí wọ́n bí lọ́nà èèmọ̀ ọmọ tí ò ní baba tó níyà tọ́tọ́ wa jẹ́ pé ń jọ wọ́n bí sáyẹ́nẹ̀ ní ti ń sọ̀rọ̀ yìí àríkọ́rọ̀ yìí pàtàkì ni o tàbá ọ̀nà sọ́tò Mariam nígbà tí anabi Sakariya ń lọgun tí ń béèrè lọ́dọ̀ ọlọ́run kọ́lọ́run fún mi lọ́mọ ọlọ́run fún un náà ní Yahaya òun náà sọ náà rẹ̀ pé ọmọ yẹn o àṣẹ lọ́mọ àlùbáríkà aláàánú ọmọ o àṣẹ ní lamdej alujabaran asiyan àṣẹ ní ọmọ anikọjọ ọmọ dáadáa tí ọmọ sì dáa sóbìlẹ àṣẹ lọ́mọ tí ọmọ sẹyà fẹ bàbá ṣùgbọ́n tó dibi tànẹ́bí wa ayínṣá níjọ́ tí ìyá rẹ̀ bí táwọn èèyàn bí léèrè pé ń bolo ti gbé ọmọ wa ọ̀lọ́kọ bàbá rẹ̀ ṣalágbèrè ìyá rẹ̀ ní ṣalágbèrè tá a bá pa wọn lọ jọ àá bẹ́ẹ̀ ni wọ́n ní èso nírìnkùnrin láyé ibi tí wọ́n fi sí ní Baitulaham táwọn tọ́jà wọn níwèé bíbélì máa pè ní Bethlehem ní masalasi Kudus láyé ibi tí wọ́n gbé e sí torí kọ́ mọ ni bí màlẹ́kà ṣe yọ sí àfẹ́kẹ́lẹ́ yọgbà wà lákòókò nígbà ó bímọ yẹn tán tó gbé ọmọdé gbogbo olùkẹ́ńbó ló ti gbé wá sàpé Yorùbá náà mọ́ sọ pé wọ́n yé béèrè lọ́wọ́ abilékọ pé ń bo ló ti gbé oyún wá pé àfitọ́kọ rẹ̀ ọba sí ńlé lókù wọ́n béèrè lọ́wọ́ rẹ̀ ọkọ rẹ̀ kò sí ńlé ọwá lóyún kò sì jẹ́ pé ọkọ tíráfù lé ní oyún ọkọ ti lọ bí ọdún kan wá lóyún ṣé wọ́n bí béèrè lọ́wọ́ rẹ̀ tó látàrí báyìí bó ṣe gbọ́ ọmọdé ni àá níbo ló ti rí yìí àná lákì áza bí wọ́n ọmọ náà ó ní fa asarot ilayhi ọwọ́ wò pé ah eléyìí kọjá òye mi gan fúnra mi láti pín pé àwọn bí n tó ń jẹ ó ní ó wà mí ní indillah oúnjẹ tí ń jẹ yìí tí ń wá lọ́sàn-án tí ń wá lóru yìí látọ̀dọ̀ ọlọ́run ọba ni inna Allah yarzuqu man yasha'u bighayri hisab ah the impossible n ti ń jẹun lọ́nà táwọn èèyàn mọ̀ tẹ́lẹ̀ oyún tó á dé bí kúnjú òun gẹ́rí màláìkà ó ní ohun tó wí ó ní bó ṣe rìn nígbà tó obi gbé oníbóṣe rìn gbọ́ wá bímọ yìí pé àlàyé mo fẹ́ ṣe fáwọn yẹn tí ó yé wọn dókítà wo ni mo fẹ́ sọ pé òun ló nímọ̀ nípa bí mi ṣe bímọ yìí tó yẹ pé númọ̀ ọlọ́run ọlọ́run ọba nìkan ló nímọ̀ nípa rẹ̀ ọwọ́ á nẹ̀ka sí ọmọ yẹn ìgbà tí ó nẹ̀ka sọmọ ọmọ ń sọ fún wọn jọ́nà lọ́hùn tí sànẹ́bí wa Isa alayhi salam pé inni abdullah èmi tẹ́ rí ẹrú ọlọ́run ọba ni mi o wàjà alẹ́ ní nàbíyà ọlọ́run ó sì ṣe mí lànẹ́bí ọlọ́run láti ilẹ̀ ó ti ṣe mí lànẹ́bí ọlọ́run gbọ́n ń rìpọ́ọ̀tù tí ó padà ṣẹlẹ̀ bákan náà ni pé gbogbo ààyè láti rí ààyè tí mọ̀ wáyé àti gbogbo ààyè tí màá ti ń tẹ̀ tí ń fòfin ọlọ́run lọ́lẹ̀ tí wọ́n ń gbà waj'alani mubarakan aynama kuntu wa awsani bis salati waz zakati ma dumtu hayya ọlọ́run ní mo ṣe sọ̀láàtì ó ní kí n máa yọ zakati ọwọ́ ni wa barran bi walidati tí ń júwe pé ànábì Ìsá ò ní bàbá ọlọ́run wá ní kí n tún jẹ́ ọmọ rẹ pẹ̀lú bàbá sí ìyá tó bí mi. wàlámù yẹ̀jẹ̀ alíjà báárà ń ṣèkíyà ni ọlọ́run wá ṣe mí ní ọmọ ajẹ́ ní pa olórí ibú ọmọ tí mọ́ ṣe ìyá tí mọ́ ṣe bàbá láfi ní ó túmọ̀ pé ẹni tí ó bá ti lè ṣe rárá sí ìyá bàbá tó bí i kò sí nǹkan kan kéèyàn mọ̀ sí pè fún mọ́ ìpè tí ń jà kéèyàn mọ̀ pé ò dáa fún ó ti ro ó ti wẹ̀wù kọ́mọ̀ dáa fún un kẹ́wọ́n pé ò ní sọ ó ti ru ẹrù kọ́mọ́sọ̀ọ́rẹ́ kọ́mọ́ pé òní rí gbígbé kà ó ti òun gẹ́ fúnra rẹ̀ ó ti há ó ti jẹ́ ilé ọ̀gbá ọ̀nì ọ̀gbá ó ti dáṣọ rẹ̀ fúnra rẹ̀ nínú ọ̀rọ̀ yìí ọmọ òpó ńlú ọmọ òòjọ́ oníwà bárán bí wàá lídà sí wàlámì yẹjà ń ṣàkíyà ó túmọ̀ pé gbogbo ẹnì wa tá fẹ́ sórí ire àti lálùkìyàmà ta ló bi láyé àbáwọn tó bi wa ti lọ á mọ̀ sí dáadáa sí wọn nígbà wọn bẹ láyé tí wọn bá tún sí mọ́ náà á mọ̀ sí dáadáa sí wọn. ìṣe dáadáa tó bí ìwà yìí wá nì bàbá tó bí ni ipò yòówù tó lè wà ìyálà ó jẹ́ mùsùlùmí kò jẹ́ mùsùlùmí á mọ̀ sí dáadáa sí tó pé a ti máwọn ọ̀rọ̀ wa lóṣìṣì lórí àkórí ìbánisọ̀rọ̀ yìí nípa tá à ń tẹ́rù tọrọ Lukman Hakim tọ́jọ́ wà ní ìyọ̀lọ́ àti ọ̀rọ̀ Abu Huraira àti àwọn sọ̀hábà míì náà ṣùgbọ́n ká mú àyàwó àti ń tọ́ka fún wa pé báyìí ò kíyà rẹ̀ ọjẹ́ kí bàbá rẹ̀ ọjẹ́ ọmọ ọ̀sẹ̀ dáadáa sí wọn ni wọ́n jẹ́ mùsùlùmí wọn jẹ́ mùsùlùmí yorùbá sọ pé ẹlẹ́mu ẹlẹ́nu rúrùn òun náà ló ní àmùyá rẹ̀ bí wọ́n ṣe rí náà nìyẹn àti pé nù sí ọlọ́run ni pé yòkòríjò lè háyìyà mí náà lè máa yìí tì wọ́n yòkòríjò lè máa yìí tà lè háyìí àwọn jẹ́ òkú nípa ìgbàgbọ́ wọn ò jẹ́ mùsùlùmí bálùkọ́ à ń ṣe pé tọ́ jẹ́ pé àwọn ọlọ́ọ̀ bí ọ ọlọ́run yọ ẹ̀kọ́ nínú kòkò dúdú nìyẹn yòkòríjò lẹ́hàyà mínàlùmáyìtì ọwọ́ ní bákan náà wọ́n yòkòríjò máyìtà mínàlùmáyì ọlọ́run mọ̀ sí bẹ́ẹ̀ fún wa tí mùsùlùmí bá lọ bímọ tó yà nǹkan mi ọlọ́run yóò kú lára alàyè ní ọlọ́run mọ̀ sí ti wá bẹ́ẹ̀ ọlọ́run wa láàyè ní hákùmù lọ́hùn ánìlẹ́dínà lámì yòkọ́ tìlókùn fi dín àwọn tó bá jẹ́ pé wọn gbógun tì yín wọn bá yín jà lórí ẹ̀sìn yín wọ́n lámì yòkòríjò kùn mí ń ọlọ́wọ́ sí lọ́wọ́ antabaruhum wa tuqsitu ilayhim ọlọ́wọ́ pé ẹ mọ́ sí dáadáa sí wọn ó túmọ̀ kókó dẹni tí ọ̀jẹ́ yára tí ọ̀jẹ́ ọba rẹ̀ tó bá jẹ́ ẹlẹ́sìn míì tó jẹ́ ẹbí yín á sì dáadáa sí i kódà báwọn tó bí wa bá ti ń kú àwọn tó wà nípò rẹ̀ àwọn ẹ̀gbọ́n bàbá wa ẹ̀gbọ́n ìyá wa àbúrò bàbá wa àbúrò ìyá wa wọ́n mọ̀ rọ́pò àwọn ọ̀pọ̀ àwọn òbí wa yẹn gẹ́gẹ́ bí àwọn hadith míì tí ọwa eléyìí ń júwe pàtàkì ìṣèdáadáa sí òbí nígbà tá a ti gbọ́ ìtumọ̀ ń ta pè ní bẹ́rù lè wálìdé so eléyìí ń túmọ̀ pé ó pàtàkì gan ká mójútó ìṣẹ́yàdá sí àwọn òbí tí wọ́n bí wa. alhamdulilayi nígbà tí a ti gbọ́ ohun tí wọ́n ń pè ní bẹ́rù lè wálìdé yìí bákan náà ni a ti ti gbọ́ ó ti pàtàkì tó a tara ṣàṣà lọ sí wípé kí ni àwọn májẹ̀mú eléyìí tó dìrọ̀ mọ́ ìwọ̀n sí dáadáa sí àwọn tí wọ́n bí ẹnì kọ̀ọ̀kan wa sílé ayé níyà yìí. naam ni pé a ti ṣàlàyé níbà nípa àṣedáadá sí àwọn òbí wa ìtumọ̀ rẹ̀ tá a ti padà gbọ́ àwọn ìfọ́síwẹ́wẹ́ àlàyé láwọn ojú pọ̀nà wo la lè gbà sí. ṣùgbọ́n gbogbo orúkọ àbáfẹ́ sí inú ẹ̀sìn mọ́ ní mọ́jẹ̀mú gẹ́gẹ́ bá a ṣe mọ̀ pé nígbà tá a bá fẹ́ sí sọ́láàtì mọ́jẹ̀mú náà mọ́jẹ̀mú rẹ̀ òun ni pé kéèyàn ní àlòwòdò àlùwàlá tọ́lá làáfíà so àtàwọn nǹkan míì tọ́lọ́mọ. mùtàwá pè ní ṣàdáadá sóbì ó láwọn mọ́jẹ̀mú táwọn onímọ̀ wòye sí nígbà tí wọ́n wọn á mọ́jẹ̀mú mẹ́ta jáde mọ́jẹ̀mú alákọ̀ọ́kọ́ ni pé àyìn yóò fẹ́ra lè wálẹ́d rídọ̀ wàlídéyìí alẹ́ àrídọ̀ nafsihi mọ́jẹ̀mú alákọ̀ọ́kọ́ ni pé kọ́mọ ó ti ìyọ́nú àwọn òbí rẹ̀ síwájú ohun tóun yọ́nú sí ó túmọ̀ pé ohun tí wọ́n yọ́nú sí tí ọ yọ́nú sí pé báyìí lọ fẹ́ kórí òbí rẹ̀ yọ́nú sí pé báyìí làwọn fẹ́ kórí ó ti ìyọ́nú ti òbí rẹ̀ síwájú síwájú tara rẹ̀ ó ti síwájú ti ìyàwó rẹ̀ ó tì síwájú ti àwọn ọmọ rẹ̀ àti ẹni yòówù nínú ẹ̀dá nínú ẹ̀dá ọlọ́run àìpá nínú ẹ̀dá alákọ̀ọ́kọ́ nìyẹn ìdí tá a fi sọ pé nínú ti ẹ̀dá nínú ẹ̀dá tọ́lọ́run ọba dá torí pé òní gbé kí ayọ̀ tọ́lọ́run lẹ̀ tọ́lọ́run ọba yọ́nú sí i tánẹ́bí ọ̀yọ́nú sí i òní ṣe nǹkan yẹn ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé áyù tí ọmọ fi kúlì máa yà múra nìyí bi yóò mọ̀ tẹ̀lé àwọn òbí méjèèjì yẹn bí wọn tó bá pa á láṣẹ pé ṣe báyìí àti wọn tó bá sin lọ́wọ́ kó ń bẹ̀ báyà nǹkan yẹn ó ṣe déédéé ohun tí wọn ní rọgbà sí tó lójú kòkòrò pé báyìí lọ kó rí àbí kò ṣe déédéé rẹ̀ lópin ìgbà tí wọn ọba ti pa ọ́ láṣẹ kọ́tako òfin ọlọ́wọ́n ọba àbí nǹkan tó lè múnira wá fún ọ torí pé nu kọ́ìdà ni pé tí nira bá ti dé àmú kúrò ni ìyá mi bàbá mi tẹ́ ní ń ṣe yìí ẹ ẹ ṣàfẹ́kù mi tí wọ́n bá ṣe yìí yóò kó bá mi tọ́ba yìí ti kó bá mi ó kó bẹ́yìn náà á ṣàlàyé pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹlẹ́mọ̀jẹ̀mọ́ ẹlẹ́ẹ̀kejì lélẹ́yìí ẹlẹ́ẹ̀kẹta òun náà ni pé àyùkọ́ di màlá ọmọ kúlẹ̀mà yẹlẹ̀ xaṣù ànáfọ̀mọ́ yẹrùgàbá nìfíì nìgbèrè àyẹ̀tìlbáhù òun náà ni pé gbogbo nǹkan tó bá ti kẹ́sìn pé ń wo àwọn òbí rẹ méjèèjì lẹ́ẹ̀jẹ́ kí wọ́n ti sọmọ pé ṣe báyìí fún wa ó ti mọ̀ sí fún wọn pẹ̀lú kí wá ni pẹ̀lú antibi nefsi pẹ̀lú dùnú lọ́mọ fi ṣe kéde pé yẹn wọ́n dé ní ní kò sí ní tó ṣe fún wọn tí ó tẹ́ wọn lọ́rùn à ń rọ ọkọ̀ ìwọ́n tó wá lówó àwọn so ó ṣe pẹ̀lú dùnú tínú rẹ̀ mọ̀ dùn sí. bákan náà bóyá ṣe pẹ̀lú dùnú yẹn ọ̀tọ̀ ládùúrú gbogbo ohun tí ń ṣe yìí ó kéré sí ohun tí wọ́n ṣe fún mi lábẹ́ ẹlẹ́ẹ̀kẹta kódà kọjá kí gbogbo ohun tó ní dúkìá láyé rẹ lọ nípa àwọn òbí rẹ ọmọ fojú wo ni pé ó kéré nù wọ̀tọ̀ jẹ àwọn òbí rẹ mọ́jọ mẹ́tẹ̀ẹ̀ta lélẹ́yìí tọ́jọ́ pé ohun tó wá de mẹ́tẹ̀ẹ̀ta tá a ti síwájú yìí náà ni pé tó bá ti jẹ́ pé nǹkan yìí tako òfin ọlọ́run àti ànábì sallallahu alaihi wasallam ò ní ṣe lábẹ́ hadisi pé la ta'al fi ma'siyatil khaliq kò sí ìtẹ̀lẹ́fẹ́ dá kankan pé ẹ bàbá mi ló ní ń ṣe bẹ́ẹ̀ ìyá mi ló ní ń ṣe bẹ́ẹ̀ àfa mi ló ní ń nígbà tó bá jẹ́ pé ohun tó ń tọ̀hún pa ọ́ láṣẹ ó yapa sí àṣẹ ọlọ́run ó yapa sí ìlànà nabi sallallahu alayhi wa sallam eléyìí ni àwọn májẹ̀mú mẹ́ta lábẹ́ ìmọ̀ ọ̀sẹ̀ gbogbo àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta tá a sọ ìta pè ní májẹ̀mú kódà wọ́n jẹ́ òye wa pé tó bá jẹ́ pé àwọn òbí wa bí ọmọ tó pọ̀ ọwọ́ ajẹ́ pé wọ̀ nìkan náà wọ́n mọ̀ pé bóyá wọ́n ń bẹ̀ ń sẹ́ wọ̀ nìkan wọ́n ń bèrè lọ́wọ́ rẹ̀ wọ́n mọ̀ pé yẹn sẹ́mi nìkan ni sẹ́ ẹ̀ báwọn ẹlòmíì ni a sẹ́yìn bá ṣe bẹ́ẹ̀ yẹn fẹ́ ba sẹ́ ara rẹ̀ jẹ́ wọ́n nù rẹ̀ gbọ́dọ̀ mọ́ dùn ó sì gbọ́dọ̀ mọ́ wọ́nà báyà tí ó fi pa àwọn ọ̀tọ̀ òun náà kò ní ìdíkọ́sọ́ pé pé ẹjẹ́ ti sọ́dọ̀ ni àwọn mọ́jẹ̀mú mẹ́ta tí ó pàtàkì tó yẹ lábẹ́ ipa fẹ́ ṣe dáadáa sí òbí wa síwájú ká tó bọ́ sí àwọn irú dáadáa wo náà láṣẹ sí wọn. naam naam alhamdulilayi kí ọlọ́run kọ́ mọ́sálẹ́ bá ní sẹ́yìn yín ní ẹ̀sán olóore. bákan náà wá ni pé kí làwọn ohun tí máa ń jẹ́ kó rọrùn fún yín láti ṣe dáadáa sí àwọn òbí rẹ̀ méjèèjì. naam eléyìí òun náà pàtàkì kí a mọ̀ torí pé àṣẹ ìtọ́ ni gbogbo ohun tó bá jẹ́ ọ̀nà tẹ́dá òfin àwa ní bùkátà sí pé ẹlòmíì fẹ́ ṣe dára sóbì rẹ pé kò yé òun náà ni tó ń bá ti fẹ́ ṣe báyìí kì í sàárọ̀rùn fóun ni àwọn ọ̀nà wo lágbègbà tí ó fi mọ jásí rọrùn fún wa àwọn kí ni àwọn asbab tí ọmọ rẹ ń lọ láti rí dáadáa sóbì ẹni alákọ̀ọ́kọ́ ń bẹ̀ òun náà ni taqwallah òun náà ni ìpayọ̀ ọlọ́wọ̀n ọba òun náà ni ìpayọ̀ ọlọ́wọ̀n ọba tí a bá ti nípayọ̀ ọlọ́wọ̀n ọba wa man yattaqillaha yaj'al lahu makhraja ẹni tí bá ti ń páyọ̀ ọlọ́run ọ̀nì àbáyọ allah subhanahu wa ta'ala ó ṣe fún ilé ìnirin sí àkọ́kọ́ tá a gbọ́dọ̀ ní. sọ́jà pé òun ní ọmọ tiwa lọ bí pé àmọ́ wà náà lọ́wọ́ pé ọlọ́run jẹ́ rí dáadáa ṣe sí òbí mi ọlọ́run jẹ́ rí dáadáa ṣe sí kódà á rí pé náà wà ọlọ́run ó ní rabbi awsini anishkura ni'mataka alladhi an'amta alayya wa ala walidayya àti pé ń bẹ lọ́hùn kóun ó lè rí ọlọ́run dúpẹ́ fún àtàwọn òbí òun téèyàn bá nípa ìyanu ọlọ́run kọ́nà kọ́lọ́run là á pè là á bẹ̀ sí ohun tá a fẹ́ ṣe tí ò tí ì ṣe ìrọ̀lẹ́ yìí ò ní wáyé alákọ̀ọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì ni ìfìdọ́rù fadlu walidayn alladhi la yunkiru ahadun ń gbogbo ògbà kọ́mọ bẹ́lẹ́mi wa ọlá tí ń bẹ fún àwọn òbí wa àti dáadáa sí wọn èyí tó pé ẹnìkan ọ̀já níyàn ọ̀já níyàn rí pé àwọn òbí ọ̀lọ́lá ṣàpá àti bọ́sáwọn àdìs àtàwọn láti mẹ́ńbẹ̀ kẹ́ni tí ò mójútó bì rẹ̀ kọ́ mọ ohun tóun fi ń ṣera òun. tọ́ ọ bá ti dáadáa sóbì rẹ̀ kódà kọ́ ọmọ ka ọgọ́rùn-ún kan alukur'an lójúmọ́ ò lè rọ́ọ̀nì àbáyọ. bí ọ̀jẹ́ pé alukur'an náà yàtọ̀ ọmọ òun sì pè fúnra rẹ̀ ní ọmọ jẹ́ tọ́lọ́mùbá fẹ́ ṣàánú rẹ̀ ó lè ṣe é lókùnfà tó fi yípo tó fi rí dáadáa ṣùgbọ́n tó bá ti ṣe lọ́dọ̀ òbí rẹ̀ ànábì lọ sọ bẹ́ẹ̀ sallallahu alayhi wa sallam nígbà tí ń sọ pẹ́tọ̀ nígbà tí wọ́n ní ń ṣe hámi kíkílódé ẹni tó gbòbí rẹ̀ láyé tí ò rí dáadáa tí wọ́n tọ́tọ́ á wọ à tọ̀ ó ti ẹ́ ti ta. ẹlẹ́ẹ̀kejì nìyẹn pé a mọ̀ gbé ọlá àwọn òbí yẹn á gbé sẹ́mi wa. ẹlẹ́ẹ̀kẹta òun náà ni istihdor fadọ́ ilolder ọlá ti ń bẹ fún káwọn ṣe dáadáa generally ọjọ́ bí wa kò jó bí wa á gbé òun náà sínú ẹ̀mí wa á tún wá gbé sẹ́mi àtúbọ̀ tí àwọn tí mọ́ ṣe ìyá wọn tí mọ́ ṣe bàbá wọn láwọn tí wọ́n ti ṣe bẹ́ẹ̀ rí. báyà wọn tí ọgbọ́tàn wọn àbáwọn tẹjọ gbàdúgbò tí wọn náà rí i pé níjọ ó lù ya rẹ̀ nígbà òun náà dàgbà wọn padà ń lù òun náà àwọn ọmọ ń lù òun náà. tòtàbá náà díìsì la fẹ́ mọ kàlóṣìṣì inú ìyàtọ̀ jẹ́ pé ọlọ́run yìí lọ lára dàlùkìyàmọ̀ kéèyàn tó jìyà rẹ̀ tí yẹn bá ń ṣe ìyá rẹ̀ tí ń ṣe bàbá rẹ̀ láyé náà ni ó ti jẹ́ bám lálùkìyàmọ̀ yọ̀tọ̀ á jẹ bámbámusì. ẹlẹ́ẹ̀kẹ́ ta nìyẹn pé ó gbé ọ láti ń bẹ fún ká sí dáadáa ó gbé iṣẹ́ e ọ wá so pọ̀ mọ́ hey ìyà tí ń bẹ fún téèyàn bá mọ̀ sí dáadáa ilé ọmọ rẹ̀ lọ́wọ́ pé hey kì í mọ̀ bá jìyà kì í mójú táwọn òbí mi kì í bá a dẹ́ni ọlá kì í bá a dẹ́ni yìí láyà tàlùkìyàmà kì í mójú táwọn òbí mi ẹlẹ́ẹ̀kẹrin ń bẹ ni pé kìrọ́ àtúnṣíyàrò bàárìn bí wàá lédè yìí àmọ́ ka ìtàn àwọn tí wọ́n jẹ́ ẹni dáadáa sáwọn òbí wọn látara àwọn kà tí wọ́n bá lọ́rọ̀ wọn rí eléyìí ni ọmọ ní àwa náà níran pé báyìí lóye ká ti pàlẹ́ àwọn òbí wa. ẹlẹ́ẹ̀karùn nínú àwọn tí wọ́n rìn lọ láti dáadáa sí fún bí ẹni tí yẹn bá ti sọ àwọn nǹkan márùn yìí òun náà ni pé àyìnyádọ̀ àlùwálẹ́dù nafsahu máwùdí àwa àlìdẹ́yìí òun náà ni kọ́ mọ́ ó gbéra rẹ̀ sípò àwọn òbí rẹ̀ bíi pé bíi pé mílíọ̀nù lèmi wà nípò wọn àwa òbí náà látìgbà tá a bá ti bímọ pẹ̀lú kí n fẹ́lẹ́ ìṣẹ̀lẹ̀ kẹfà kọlọ̀njà gbọ́yé láti ní bùkátà sí pé báwo lọmọ yìí ni ó sì jẹ́ ọmọ dáadáa fún wa ló fi jẹ́ pé náà àdúrà táwọn sọ̀hábà mọ̀ sí kì ti pé kì í sàdísì màrúfù ni àdúrà táwọn mọ̀ sí tá a bá bímọ táwọn sọ fún yàn pé bárakàláwò lákà bárakàláwò lákà bímọ àhúbi lákà ọ̀sẹ̀kálkàlù wáhì ọ̀bẹ́lága súdà àwọn kan náà sọ́bà àwọn ọmọ ṣe kì í ti pàdé sí ànẹ́bí sallallahu alayhi wa sallam kì í ti marfu asaru mawkufu ni kí ni túmọ̀ rẹ̀ nígbà tí yẹn bá bímọ nítumọ̀ pé kì í ṣe gbogbo ẹni tó bímọ káwọ̀ òbí ni ó dì ní fi jèrè ọmọ lọ́mọ rẹ̀ ó dáadáa sí ọlọ́run kọ́ ṣàánú wa ń bẹ̀. ló fi jẹ́ pé àdúrà yẹn ta lọ́dọ̀ àwọn sàhábà yẹn pàtàkì ṣùgbọ́n mi náà tọ́ba wà nípò rẹ̀ tọ́ba ti mọ̀ bó ṣe lè ṣe tí òfin ta kò fi ọlọ́run kọ́ sábúrú yìí tàbá rí káṣe ni torí pé tọ̀hún yẹn ṣe pé kì í ṣe tàwọn kì í fi yà pé sígà yìí lẹ gbọdọ̀ fi wí àdúrà tá a mọ̀ ṣe tàbá téèyàn bá bímọ tá a mọ̀ ṣe fún yẹn. fún bàbá ọlọ́mọ tó náà ní tí ó wí padà ibẹ̀ nù tíra hisnu muslim. naam a rí pé nínú rẹ̀ wọ́n sọ pé ọlọ́run kò fi àlùbáríkà. kó fa àlùbáríkà sọmọ tó bí ì ọ kó sì jẹ́ ó lè dúpẹ́ fọ́lọ́run látara bó ṣe rí ọmọ yìí kọ́lọ́n sì jọmọ yóò dàgbà kó gbó kọ́tọ́ wàrùsí tàbírà kọ́lọ́n sì jẹ́ kọ́lọ́n kó ṣe fi ọ́ ṣe kò ń gẹ́ dáadáa ọmọ yìí torí gbogbo ẹni tó bímọ kọ́ wọn fi yà dáadáa fún. a sì rí pàwọn ànábì ọlọ́run wàsílílì fi dhurriyyati ànábì wa ibrahim rabbi ij'alni muqima as-salati wa min dhurriyyati rabbana wa taqabbal du'a ọmọ sí fúnra rẹ̀ àwọn èèyàn tí wọ́n ń kí ọ náà tí wọ́n ń kí ọ wọ́n ń ṣe bìsára kó bímọ wọ́n ń kí ọ kó kó ewu ọmọ wọ́n ń ṣàdúrà yín ọmọ sàmí wọ́n ní ó sì mọ bẹ́ẹ̀ lọ́hùn torí pé tọmọ rẹ ọba ti ya dáadáa kò ní jẹ́ tutù ojú fún ọ láyé lẹ́ẹ̀kì àmọ̀ náà kọ̀tọ́ ní rálìjẹ́ nẹ́wọ̀ látara rẹ ọlọ́mọ ṣe wá ní ohun tí ó jẹ́ òǹdènà fọmọ wa pé ń kírun ń gbà wẹ́ńsì gbogbo ẹ̀ ṣùgbọ́n lára òbí rẹ̀ ló fẹ́ẹ̀lì ni ó wọná ó tún wọ̀ pé bọ́mọ ẹbá bá ti ń rìn rẹ̀ lọ́wọ́ pẹ̀lú àwọn ohun tá a kà yìí àwa òbí ọmọ rìn lọ́wọ́ pẹ̀lú àdúà àmọ̀ bíi Allah subhanahu wa ta'ala lórí pé ọlọ́run yà á lọ́mọ dáadáa eléyìí kódà àwọn bàbá àná nínú àwọn àdúrà tó mọ́ sí tó ń bá so a rí i pé ara àdó ara àgbóyẹ̀sìn lé ní ọlọ́mọba àti ẹ̀dọ́ dáadáa fáwọn bàbá àtàná àwa tá a kù lónìí náà níbi àwọn rí gbédé nì ká mọ́ dúró lórí ibi àwọn gbédé yẹn kódà kọ́ bá kù díẹ̀ kí báyìí lànàbí ní awísù gbọ́n àwọn ò rí i ṣe ní déédéé bẹ́ẹ̀ káwá pé àwa takú síbẹ̀ àròjọ wájú ọlọ́run ara dáadáa lẹ́yìn wọn ní ká gbé ìmọ̀ kọjá ògóńgó ibi táwọn gbé dé tí wọ́n fi wọlé ọlọ́run sùn ara àdúrà wọn ọlọ́run gbé súnà nẹ́bì ga iná ní báwo làwọn ò ṣe ní parẹ́ ló fi jẹ́ pé gbogbo àwọn mùkọ̀dìmọ́ àwọn táwọn ti síwájú pàtàkì bímọ ti ń túmọ̀ ọpẹ́ yìí àáfin bẹ lọ́hùn kọmọ yóò lè ya dáadáa ló fi jẹ́ pé ní ọjọ́ keje tánẹ́bì ni ká pa ẹran fún ọmọ kọba ya dáadáa kí ọmọ ọjọ́ ọjọ́ àkíkọ̀ kì í sorun mẹ́jọ o ṣùgbọ́n bẹ́ẹ̀ yẹn kọ́ ni àlọ́lé ni ara àwọn nǹkan tí mọ́ràn yẹn lọ́wọ́ látara àti rí dáadáa ṣe sí òbí ẹni òun ni àwọn nǹkan tí a kà yí náà. jazakumullahu khairan kọ́lọ́n kọ́ba ní sanyí ní ẹ̀sán olórí ìyọ́nìláì subhanahu wa ta'ala ọ̀yá kátà lọ síbi àwọn àdìsí tí ẹ̀fẹ́ fi gbé wá lóǹgbẹ láti lè ká lọ mọ pàtàkì ìṣèdára sí àwọn òbí wa méjèèjì ọlọ́run àti àwa àti ẹ̀yin tẹ̀ ń bọ̀ wá àtàwọn ọmọ táwa náà bí náà ọlọ́run wọ́n sì wá ní kò ní aburú fáwọn òbí wa tó fi wálé ayé o ọlọ́run jẹ́ ajé àrètútù ojú fún wọn ni ní pé nípa pé báyà kí ni àwọn àdísì oríṣiríṣi tọgbẹ wa ní tó ṣe wá lójú kòkòrò ń pa pé ṣe dára sáwọn òbí wa ká tó bọ́ sí àwọn ojúpọ̀nà wo lágbà ṣe dára sáwọn òbí wa gbogbo wa ní láti mọ̀ gbọ́ àyà alukurani pọ̀ tó sọ nípa rẹ̀ kọ́dọ̀ ọlọ́run fi ìṣẹ̀dá sóbì ó fi kẹ́gbẹ́ ìmọ̀mọ̀rògùn pẹ̀lú rẹ̀ ká pa àwọn ọmọdé ìgbà tá a bá bọ́ sí àwọn súwárò bá ìṣẹ̀dá sóbì àyà àti gbogbo wa náà mọ̀ kà pé وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إليه به الله تنو وعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا ووصينا الإنسان بوالديه أملته أمه وأنا على وان وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير أحاديث أن طلب النبي صلى الله عليه وسلم حديث عبد الرحمن Eh, tí ń jẹ́ abdullahi ibn mas'ud bàbá abdulrahman abdullahi ibn mas'ud tẹni ẹ lọ́wọ́ bá ní wa iṣẹ́ wo ni lọ́lọ́lájú anabi juwe fún pé lẹ́yìn ká kírun nọmba tù ń tọ́ tẹ̀lé ní ká ṣe dáadáa sóbi ẹni. a lè rí ìwáyà mi tó ń tọ́ gbé nǹkan mi wá wọ́n ní túmọ̀ pé bí ṣe sí ẹnì kọ̀ọ̀kan tó wá bá anabi bá ṣe rí. ìṣe ti dá wọn lóhùn ìṣe ti dá wọn lóhùn pé ohun tí fi ń da jù tó lóore jù ní nǹkan báyìí lẹ́yìn irun torí pé ẹni lárúgbó lọ́dọ̀ àtẹni ò lóbi láyé mọ́ tọ́wábà ẹni tó lójú wá bèèrè lẹ́yìn ànábì lẹ́yìn kí mo kírun kí ló jẹ́sẹ́ tó lóore jù ànábì sọ pé ìṣẹ̀dá sóbi rẹ̀ ẹni tí wọn ò lóbi mọ́ iṣẹ́ wo ní ti lóore jù ànábì lè sọ nǹkan mí fún. sallallahu alayhi wa sallam. so bákan náà ni pé afáwa Abi Hurairah radiyallahu anhu àwọn jẹ́ oyé wa wọ́n tó dín wọ́n pé kí n yá mi tún fẹ́ kí n ṣe kí n bàbá mi fẹ́ kí n ṣe ah wàláhì kò sí ohun tá a fẹ́ ṣe fóbi wa tá a fi sàn ẹjọ́ kódà nínú asọ̀rọ̀ kẹ́kọ́ kódà ẹrú tó kó kalẹ̀ pé kọ́mọ jẹ́rú mọ́ ò tí ì san kankan kódà gbígbin kìnyìn tó gbinjọ́ ti ń bí ọ tó fi jáde láyé tí wọ́n pé ha ìtọ́ bímọ ọmọ ti ń pariwo Yorùbá sọ pé abiyamọ bímọ tán ìdí tù kódà ẹlòmíì wọ́n pé abẹ́ fún wọ́n kó wọn ṣe tíà fún wọ́n sì gbé àwọn dókítà ó gbọ́dọ̀ jáde wọ́n sì mọ ọlá abẹ́rẹ́ kí wọ́n lè jáde. La ilaha ọlọ́run ọ̀rọ̀ dáadáa fáwọn òbí yìí o. èyí rìn kò ní lè rìn. ìkẹ́ ayé ẹni tí bá ń bẹ láyọ̀ ọlọ́run bá ń ìrora bọ́fẹ́ sẹ̀yọ́ yọ́ mọ̀ jó wàì wọ́n bí ṣe ń ju ọ̀nì náà ní òfin san. lọ́wọ́ àwárí àdìs lọ́dọ̀ anabi sallallahu alaihi wasallam. la yajzi waladun walidan. ọ̀bí ọmọ kan ò lè rẹ́sànsán fún òbí rẹ̀. illa àyàfi tàbí kó bá yóò rí díẹ̀ sí òní an yajidahu mamlukan kó ní pé ìyá òun àti àbọ̀ òun ẹrú ni wọ́n fàyẹ́sítẹ̀ríyàwó fàyẹ́ ọ̀tíkọ̀hù kọ́wọ́ ara àwọn olóko ẹrú kọ́wọ́ sọ wọn dọmọ a lè pé bọ́ yóò rẹ̀ sànsàn díẹ̀ ṣùgbọ́n kò sẹ̀sẹ̀ wọn tán. kí ló yí ká sọ báyìí a rí i pé àwa tá a bá yà wá lóko ẹrú tá a bá bá wá lóko ẹrú tá a bá tiẹ̀ wú ọjọ́ táwọn bàbá wa ń wá àwọn ìyá wa lọ pé mo fẹ́ fi ọ ìyá ẹlòmíì ọláálé àwọn tó bí wa láwọn bàbá wa pé irú ẹ à wọn náà fẹ́ yàwó wọ́n ń pe gbogbo kíníkà yóò pé kíníkà yóò yọjú hmm. tọ́ba tí wọ́n ń pe ẹran kan ní ọkàn yẹn pa ìgbín náà ń yọjú bàbá ẹlòmíì gbọ́ ọgbọ́ọ̀rọ̀ ọ̀bákùngbé ó sì takú pé ya iná ló wọ́n fẹ́ tọ́lọ́run fi wá sànù wọn. àbí jòjò pa ǹjọ́ táyà jò ǹjọ́ epo tán ǹjọ́ wọn dami sí i la ǹjọ́ wọn lù pọ́pẹ́ wọlé tí bàbá là ń sọ yìí o. ọwọ́ akẹ́tìyá náà kò sí ohun tí ọ̀gbọ́ tán kó sí eléyìí lọ́ọ́ a sì wí fún wí fún. a wí fún ọ títí títí àwọn eléyìí náà ó tóóró ọkọ ẹ̀ làwa náà sì wọ̀ ni. ọlọ́run jẹ́ agúnlẹ̀ ayọ̀. náà ara àwọn àdísí mi náà bẹ́ẹ̀ láwọn tọ́lọ̀ bá nẹ́bí léèrè pété alẹ́kọ́ kó wọn ó ṣe dáadáa sí sánẹ́bí ní ìyá rẹ̀ ìyá rẹ̀ ìyá rẹ̀ lẹ́yìn náà bàbá rẹ̀ pàápàá jùlọ ànẹ́bí tẹ̀ wá sọ mọ́rọ̀ kan pé wọ́n fi mọ́ arákùnrin kan gbolẹ̀ ó túmọ̀ pé ó ti dẹni yẹpẹrẹ wọ́n mọ̀ fi mọ́ rẹ̀ gbolẹ̀ báyìí ànẹ́bí bíbẹ̀ lẹ́ẹ̀mẹ́ta àníbi ẹni bá bá òbí rẹ̀ láyé lágbà tí ò wá rí dáadáa sí sí wọn àníbi ni irú ẹni yẹn àníbi sallallahu alaihi wasallam àníbi ni ẹni náà àníbi ni lam yadkhulul janna ọba báyọ̀ kan náà òbí àbáwọn méjèèjì lọ́ba láyé kò wá rí sí àlìjẹ́nà lẹ́sẹ̀ lára wọn àníbi sallallahu alaihi wasallam ni irú ẹni bẹ́ẹ̀ ò ní wọ àlìjẹ́nà ọlọ́mọṣẹ́ ti wà bẹ́ẹ̀ a rí i pé dáadáa wo la fẹ́ wo la fẹ́ ṣe téèyàn wá ní àlìjẹ́nà ó ti jẹ́ pé ó lè túmọ̀ pé kò ní wọ̀ níkẹyìn ó sì lè túmọ̀ pé kò ní wọ̀ ṣùgbọ́n tó bá jẹ́ pé mùsùlùmí ni abúyẹ́gbẹ́ wa sọ fún wa pé yọ pẹ́ kó tó wọ àlìjẹ́nà bí ó bá tiẹ̀ wọ àlìjẹ́nà bákan náà ni pé ààrẹ nítorí fẹ́ lọ sójú ogun ẹ̀ sí tánàbí bilẹ̀ rè pé sí yàrá ẹ̀mẹ́ táwọn òbí ẹ̀mẹ́ láyé ànábì lọ́dọ̀ tí wọ́n ní kí wọ́n mọ́ lọ sí ogun ẹ̀sìn tiẹ̀ tá ọ̀rọ̀ nípa àwọn ọlá tí ń bẹ tó fi jẹ́ pé a gbọ́dọ̀ mójútó ṣe dáadáa sáwọn òbí wa a mọ̀ pé ẹni tí ò ṣe dáadáa sáwọn òbí rẹ̀ ń ṣera rẹ̀ káwá tara ká lọ síbi àwọn ojúpọ̀nà bíi mẹ́wàá àbí mọ́kànlá tá a ti ṣe sóbi ẹni ká tó má pẹ̀rẹ̀ wá lọ́dọ̀ àwọn sálàf lábẹ́ àyà èyí tá a kà fún wa àyà pé wọ́wọ́ sọ́yìn náà ìnsánà bí wàlídé àti àyà wàkọ́dọ̀ rabbuka alla ta'budu illa iyyahu tabawo yẹ sí àyà àti wàkọ́dọ̀ rabbuka alla ta'budu illa iyyahu wa bil wàlídé ihsana imma yabuluganna indakal kubar indakal kibar a rí pé àyà pé ìmà indaka kibar Pe tọkànnú wọn ba ti ń bẹ̀rẹ̀ rẹ̀ àwọn onímọ̀ ní júwe pé báà yóò ń bi yóò tá a lè wà kò yẹ ká jìnnà sáwọn òbí wa pé ká rí i fáwọn òbí wa dàgbà sí wa lọ́wọ́ àmójútó wọn bọ́yọ̀ kan ní bọ́yá méjèèjì ni ó túmọ̀ pé wọ́n ti yára ti àbá rẹ̀ ń bẹ okú oríire ọ̀nà lọ́wọ́ àlọ́dọ̀ rẹ̀ wá báwo ló ṣe mẹ̀ntẹ́nì ẹ̀tọ́ kìí ò ní dí ó rí i pé tí ẹ mọ́ bá ní ojúṣe níjọ́ tógun bá fẹ́ dé tó bá bójú ilé wọlé yóò lè bá òdì yóò bá a jáde àti pé ẹ̀yin tọ́lọ̀ ń ṣe fún pé a ní ojúṣe méjì ẹ ti kúrò níbi irú àwa tó kọyọ kan ọlọ́mọba káwọn òbí wa tí wọ́n ti lọ àti gbogbo àwọn orú wọn tí wọ́n jẹ́ mùsùlùmí òdodo. ọ mẹ̀ntẹ́nì pé báwo lójúṣe yìí tí ò ṣe ní bí àwọn ẹ̀kọ́ kana náà ló kù ayé alukur'an ti wa afa wa imam al-Qurtubi àwọn wa ni alákọ̀ọ́kọ́ ń bẹ̀ ni pé kaba wòye sí pé ọlọ́run bá pàṣẹ pé ká sùn ká máa mọ̀rún pẹ̀lú wọn lọ ọwọ́ á mú ìṣẹ̀dásóbì wa ó fi kéjì rẹ̀ bágẹ́ bó ṣe tún mú ìdúpẹ́ fóun ó fi kéjì rẹ̀ níbi àyà àti pé anis kúrílì wàlíwàlì dé yìí ọ̀kọ́dọ̀ rọ́bùkà aláàtàbùdú ilẹ̀ ìyáhùn wọ́bìlì wàlì dé ìsànà báyà yẹn tá wọ́n ń júwe pàtàkì rẹ̀ fún wa alákọ̀ọ́kọ́ ni ó túmọ̀ pé bá a bá ti ń sin lọ́hùn àmọ́ fún àwọn òbí wa níwọ̀ wọn ń túmọ̀ pé tá a bá fún àwọn òbí wa níwọ̀ wọn ẹ̀sìn wa lè mọ́jà kò níjà tẹ́wọ́ gbà ẹlẹ́ẹ̀kejì wọ́n ní látara ìṣẹ̀dáda sáwọn òbí òun náà ni pé pé ká mọ̀ ìṣẹ̀dáda sí wọn òun ni allah yata arọ̀dọ̀ lè sábìhìmá wàláyàhùkọ́hùmá lábẹ́ pé wàlá tẹ kúlẹ̀ ọ̀ma ó fẹ́ ń wàlá tẹ ní arúgbó gbólóhùn sí ọ àbí òsè tí ọ̀tí ẹ̀ tó gbólóhùn sí ọ àbọ̀dọ̀ ṣe é sí wọn ó túmọ̀ pé pásínẹ́tì wọn àbọ̀dọ̀ pàbùkù kan wọn àbọ̀dọ̀ bá wa sọ̀rọ̀ káṣí wọ́n yorùbá náà sọ pé wọ́n òun lè bu àgbà àbọ̀dọ̀ rojú sí wọn àbọ̀dọ̀ bú wọn. bàkẹ́ wá sí pé ìyàwó àbáwa nìkan tóyún tó bá ti bú yàwó yàtọ̀ bú bàbá bàbá o ti bú bàbá tiẹ̀ náà gẹ́gẹ́ bá dísà nẹ́bí sẹ́ni lẹ̀ pé man sábà àbà ahadin fakọ̀rọ̀ sábà àbáhù wọ́n á bí ànẹ́bí lè rí pé ah, ẹ̀nà bá bàbá bàbá ti bú bàbá rẹ̀ báwo ló ti bú bàbá rẹ̀ ànẹ́bí nítorí pé ń bọ̀ ti bú bàbá ẹnìkan wọ́n bú bàbá tiẹ̀ náà padà bí wọ́n bú padà náà a jẹ́ pé ń túmọ̀ pé mọ ìyún tí jẹ́ bàbá. ẹlẹ́ẹ̀kejì fi àgìrọ́dìhìmá àlìjá ìsàlẹ̀ ọ̀hùnmá níbi àwọn nǹkan tó bá jẹ́ pé nǹkan tó kàn wọ́n kú pé nǹkan tó wà pásínà sí wọn níbi àwọn bùkátà wọn a rí i pé bẹ́ẹ̀ ṣe fẹ́ ká ṣe ní àbí nígbà tí ọba ìtakò fi ọlọ́run pé pẹ̀lú ògùn ọlọ́run á ṣe é bẹ́ẹ̀ ọ̀pọ̀ dandan ká tẹ̀lé wọn àfi tó bá takò sí ọlọ́run o àní tẹ̀lé wọn bẹ́lẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin ni pé lára rẹ̀ ni pé a rí pé àwọn òbí wa yìí á mọ̀sí dáadáa méjèèjì bákan náà nínú ọ̀rọ̀ kan náà àwọn onímọ̀ àyàfi tí nǹkan yìí bá pọ̀ lọ́wọ́ wa wọn á ya kí ti ìyá ọmọ ọ̀pọ̀ ju ti bàbá lọ kódà ara àwọn tó gbé lórí pé àyà lórí pé amalatu umuhu qur'an wa wada'atuhu qur'an wa amluhu wa fisaluhu wọ́n ní mẹ́tẹ̀ẹ̀ta àwọn tọ́lọ̀ ń dákọ̀ yẹn ló fi jẹ́ pé àdìsí náà gbé wá pé ìyá rẹ̀ ìyá rẹ̀ ìyá lẹ́yìn náà bàbá rẹ̀ ṣùgbọ́n ká wá wò bá ṣe dáadáa fún ìyá wa lẹ́ẹ̀mẹ́ta kásẹ̀ a rí pé ìta àti fúyà náà ń sẹ́rẹ́ sọ́dọ̀ bàbá wa náà ni torí pé wọ́n pè bọ́kọ bá pawó ara ta láti mọ̀ ara ìyàwó rẹ̀ tó kí bàbá rẹ̀ náà ni wọ́n gbà yín owó tọ̀ nínú fúyà rẹ̀ tó náà bá sì mú oore tọ́ba ní kí wọ́n pè à ọkọ mi ń tọ́jú mi a sì rí pé àwọn ọ̀yà wa náà mọ́ sọ tẹ́lẹ̀ pé àwọn ọkọ mi nìyí àwọn ọmọ wọn pé àwọn ọkọ mi nìyí ẹlẹ́ẹ̀karùn-ún òun náà ni pé ìṣe dáadáa sí wọn gẹ́gẹ́ bá sọ náà ta sọ tẹ́lẹ̀ náà lábẹ́ ẹlẹ́ẹ̀karùn-ún ni pé alla yuktaso la yuktaso birrul walidaini bi an yakuna muslimayn kéde kí wọ́n jẹ́ mùsùlùmí pé mùsùlùmí nìkan lòbí tó bí wàdà wọ́dọ̀ sí dáadáa sí kódà kí wọ́n kódà ẹja wọ ali radiyallahu anhu nígbà tí bàbá ali kú tí ó jẹ́ mùsùlùmí fúnra àlè ló tọ́jú òkú bàbá rẹ̀ ó sì lọ sìnkú rẹ̀ ó túmọ̀ kí bàbá rẹ̀ tí ó bá jẹ́ mùsùlùmí àwọn ẹlẹ́sìn tí wọ́n ń ṣe àwọn náà bóyá kò tún bá wọn ṣẹ̀sìn náà ó bò mọ́lẹ̀ tó níjọ́ ọmọ ládùúgbò ṣùgbọ́n ọ̀lẹ́tọ̀ ọkọ̀ wa pé wọ́n lọ́wọ́ pé wọ́n ń ṣàdúrà kọ́lọ́hún ṣàforíjì fún lẹ́yìn kọ́lọ́hún kò fi sáyé rẹ̀ eléyìí inú súnà tá a kọ́ lára nábì wa ibrahim àti báwí tọ́lọ̀ ń fa nábì sallallahu alaihi wasallam iná ilé ṣùgbọ́n dáadáa ó ọ̀kẹ́ wọlé ni. ẹlẹ́ẹ̀kẹfà ń bẹ̀ òun náà ni pé tí ó bá jẹ́ pé ogun ẹ̀sìn bá pẹ́ pápẹ́ ìwọ lọ gbọ́dọ̀ lọ pé táwọn tọ́jú olórí ní ìwọ lọ gbọ́dọ̀ lọ àìfò bí ẹ nílẹ̀ kápá ń lójú ogun ẹ̀sìn. èyí tí ó wá jójú ogun ẹ̀sìn náà kọ́kàn jáde kọ́kàn rìnrìn àrè ó sì láwọn àgbàlagbà ńlẹ̀ tí wọ́n lẹ́ni tí wọ́n máa mójútó wọn. kódà ẹlòmíì bá a débi pé àwọn ìyàwó rẹ̀ lọ́kọ àwọn òbí rẹ̀ fún. àwọn ìyàwó máa bú àwọn ọ̀yá yẹn pé àwọn tẹ́sí ní ìyá tiwa ẹnìkan ò lè pa mí ọkọ wọn àfẹ́ ń bì. a kí yín gbogbo ẹ̀yin obìnrin tẹ̀ ń ṣe bẹ́ẹ̀ tẹ́yìn wò pé ìyá ọkọ yín ìyá yín ni ẹgbẹ̀sán ìfẹ́ ọkọ yín lẹ̀ ń ṣe ṣùgbọ́n káwọn ọkọ náà ká mójútó pé àṣírí àwọn òbí wa torípé àlèkò àmọ́ ọjọ́ ọbẹ̀ lọ gbére ọlọ́mọdé akọra wa àtàwọn ìyàwó wa o ṣùgbọ́n ọ gbọ́ ohun tí ò da nígbà tó bá jẹ́ pé iṣẹ́ tó yẹ kó o ṣe fúnra rẹ àlùbáríkà tó yẹ kó o fara kó fúnra rẹ. àwọn ìyàwó rẹ ni wọ́n mọ̀ sí ìyá rẹ dàgbà iṣẹ́ gbọ̀nsẹ̀ sára o ò lè tààbà fún un àwọn tó jóbìnrin wọn làwọn ò lè dúró ti yá wọn. ẹni tó jọkùnrin kó gbìyànjú kọ́ mọ sí ṣe bí ìyá rẹ ni. káwá ti wàá pẹ́ni tó wá dé pé bàbá rẹ ni ọ̀gbádùn ìwọ ọmọ tó ọjọ́ kùnrin wà lò ò lè tábà fún bàbá rẹ ìyàwó rẹ lọ́wọ́ ní ọmọ tábà fún ó ti takò ẹ̀sìn ó ti takò òfin ẹ̀sìn sára náà nínú ni wọ́n débẹ̀ bàbá àti ìyá tẹkùn tí wọ́n ń bẹ bí wọ́n ń jẹun lọ́wọ́ ó ṣègbọ̀nsẹ̀ kọ́dà ò lè ṣe é sínú oúnjẹ wọn wọn ò jù ọ́ wọ́n ti wá jù wọ́n nù ò ti pa wọ́n ti ń retí ọjọ́ tí wọ́n kú tọ́mọ wa pé ah, a kó àkẹ́wọ̀ sọ tí wọ́n náà ń bẹ́ẹ̀ náà ń tọ́ kẹ́ òbí rẹ̀ wọ̀ sọ. Ah, sọ ọmọ kó o ti fẹ́rí gbèpè fúnra rẹ kalẹ̀ o ti fọ́nlẹ̀ máa sì kí ara rẹ á máa hàdísì wá fún ọ o ti ní kọ́mọ́ dáa fún ọ pé kíṣẹ́ rẹ̀ ọ́ dàrú lẹ́yìn ikú bàbá rẹ̀ ìlọ́fà tó fi jẹ́ pé ẹlòmíín gbà tí iṣẹ́ rẹ̀ dàrú lẹ́yìn ikú ìyá rẹ̀ àbí bàbá rẹ̀ kò rí gbà wọn pé àmọ́ sọ àjẹ́nìyá rẹ̀ ni òun lọ́lọ́ sẹ́sọ fún òun kọ̀ kéde kó sò àìṣe dáadáa tọ́lọ́ wọn ń bò láti rí pé ìníjọ jẹ́ nísìnyí wọ́n ti yára bá lọ tán ìjọ bẹ̀rẹ̀ sí jìyà nítorí dá wàhálà lẹ̀ fẹ́ lómi àṣírí yóò tù wọ́n pè ya rẹ̀ lókọ tí ọ̀jẹ́ wọ́n pè òun náà lókọ tóun náà ọ̀jẹ́ tọmọ yẹn ọ̀jẹ́. lábẹ́ ẹlẹ́ẹ̀kẹfà bákan náà lábẹ́ ẹ̀rísẹ́ adá sí wọn òun náà ni pé kàmá ọ̀sẹ̀ sílà àwọn tó jẹ́ halil wudil alwalidain àwọn tó jẹ́ pé àwọn alásùpọ̀ wọn àwọn ọ̀rẹ́ wọn àyè pé bàbá ẹni ti kú àwọn ọ̀rẹ́ wọn èsì èèyàn gbogbo àwọn tó jẹ́ àwọn ọ̀rẹ́ fáwọn òbí wa àwọn táwọn náà túnṣe lọ́lẹ́ lọ́lẹ́ ọlọ́mọba akẹ́ wọn ọlọ́mọba ni pé ọmọ ọ̀sùn wọn pọ̀ ni kódà bóyá yàwó ẹni níbo wọ́n ti múrú eléyìí ni pé kódà ìyá wa Khadija nígbà àwọn ń bẹ láyé ọlọ́run tó mọ́ nẹwọ́ sí tó mọ́ sí dáadáa sí wọ́n á pẹran pé ẹ̀yin náà fi ṣe bẹ̀ ẹ̀yin náà buta inú ilé yẹn jẹun ànábi wa wò pé ìyàwó mi kú ni dáadáa rẹ̀ kí mọ́ sí ìfẹ́ kí wọ́n gbàgbé rẹ̀ eléyìí ọkọ̀ tọ́lẹ̀rì kẹmọ mú wátẹ̀ fi ń kójọ níbi òkú pẹ̀ǹsì fìdáwò ẹ̀ pàṣọ pé ọ̀daràn ni wọ́n mọ́ kó àwọn ṣe ẹnitẹ́ ti gbàpọ̀ dáràn ni. àfitẹ́ bá pé lọ́dà rẹ̀ kẹ́ sọ́n gbangba lóko. pé ìyá wọ bàbá wọ ọ̀daràn iná ni ṣùgbọ́n àìmọ̀kan ló bí eléyìí láàrin àwùjọ wa torí pé a ti sọ fúnra wa pé hadith tọmọ gbára lé tọmọ fipá wọn ṣe láìláì láò seventy thousand wọn ṣe kíní kan seventy thousand ọmọ yóò òun ti rí pé ìyá àti àbá rẹ̀ ń bẹnu náà kò sọ jáde ìṣìtọ́ lálàáfíà ọ̀rọ̀ ọ̀rọ̀ ni tí ò ní sanad kò yẹn tó bá jẹ́ confam criminal. ǹlá mo ti fi dáhùn. ibi tí ó bírú gbólóhùn yẹn ló bí àdìsí tó mọ̀ ni. tó bí irú gbólóhùn yẹn àwọn ibi tó tún ti wá fi dá kọtọ wá fàdé iná òbí débi iná ọlọ́run fi yẹn àgbo parí kọ̀ọ̀kọ̀ tiẹ̀ ìsìlá iná tí àfikún kan ní bá. látàrí báyìí ni pé anabi sallallahu alaihi wasallam anabi ọwọ́ apá ẹran níjọ́ mi yóò kọ́kọ́ lọ fún àwọn ọ̀rẹ́ Hadija àwọn ọ̀rẹ́ ìyàwó rẹ̀ àwọn afáwa ni a fama zọ́nù kabili wa àlìdé yìí tọ́ba tí àbára náà mọ́ nẹ́wọ́ sáwọn kí ọlọ́run sì kẹwọ́ náà lẹ́yìn ikú bàbá rẹ̀ kí ló dé tọ́ pa wọ́n tì tí wọ́n máa pe ha ọ̀rẹ́ wa tó kú ló fìyà jẹ wá mọ̀jẹ̀ yóò jẹ àwọn ọ̀rẹ́ bàbá rẹ lẹ́yìn ikú bàbá rẹ tó kí ara pé dáadáa rẹ ọ̀parẹ́ kọ̀tán iná ní eléyìí ẹlẹ́ẹ̀kẹjọ Allah subhanahu wa ta'ala gẹ́gẹ́ bí àlàyé tá a wá fún wa náà a ní ó sọ pé nígbà wọn bá dàgbà lẹ́sà pàápàá jùlọ àwọn òbí wa ní bùkátà sí wa nígbà wọn bá ti darúgbó a lè pé tí wọn bá ti ń dàgbà yòòbó kí wọn bá dàgbà tán inú èdùn mọ́ omi ń bẹ tọ́ ẹ kí wọ́n lówó lọ́wọ́ lóòótọ́ ṣùgbọ́n wọn ò lè ṣe bó ṣe wù wọ́n mọ́ tí wọ́n bá ti dàgbà wọ́n ti ní bùkátà síwájú ìgbà tí wọn ò tí ì dàgbà lọ lórí pé a mọ̀ sọ wọn a mọ̀ mójútó wọn torí pé àwọn ní ọ padà sípò ọmọ èké báwa ní o ṣe mọ sunkún tó mọ̀ pé kí ni ń ṣe wá àwọn lè mọ sunkún bẹ́ẹ̀ ẹ mọ abẹ́òkè àbá síbi ilé ẹ̀kẹ́ jókòó sí aṣọ òdì lẹ́wọ́ wọ́n sọ fún wọn náà kó wọn náà wọ eléyìí nínú àwọn dáadáa sí wọn lélẹ́yìn náà wà bákan náà a ti sọ fún wa inú wọn náà dáadáa sí wọn pé ọ̀rọ̀ àpọ́nlé ọ̀rọ̀ yìn ọ̀rọ̀ àdúà láàmú sí fún wọn nígbà wọn bẹ láyé òfin wọ kó rọ́bì rahamuhuma kàmá rọ́bà yá ni sọ̀rọ̀ kàmá ti mẹ́mẹ́ kì í ṣe pé déédéé bó báwọn náà ṣe ṣe fún mi o torí pé omi ọmọ jáṣẹ́ pé fóbi mi ṣùgbọ́n bó jẹ́ kó ọlọ́run ọba ló kún wọn lọ́wọ́ tí wọ́n rè mí ọlọ́run bá ń sàánú wọn ó túmọ̀ pé kódà òbí tí ò ṣe dáadáa sí wa kò dì sáàfù kásìpè tó bá jẹ́ pé ó parí ẹ̀ sórí ẹ̀sìn ọlọ́run so a mọ̀ sọ̀rọ̀ dáadáa sí wọn ẹlẹ́ẹ̀kẹwà a mọ̀ ṣàdúrà fún wọn nígbà wọn ń bẹ láyé àbí wọn ti lọ tán a sì mójútó báwo la ti fẹ́ ṣètò ìsìnkú wọn tó fi jẹ́ pé kò ní jẹ́ pé a sì òkú wọn níbi òṣètọ́ tó jẹ́ pé ọmọ jásádùn àfáwọn náà pé wọn fọmọtọ́ lẹ́kọ̀ọ́ lẹ̀ so báyìí báwo kò wá sí rí a sì fẹ́ kí a gbé àkòrí yìí tì ní agbọ́nrin yìí tàbá tẹ̀ fẹ́ mọ àwọn àpẹẹrẹ wá fún wa lára àwọn sọ̀hábà nígbà míì nígbà tábà padà sọ̀rọ̀ bọ́yọ̀ là nígbà míì ni pé alákọ̀ọ́kọ́ ń bẹ̀ tá a fi ní ẹni tí ó tọ́jú òbí rẹ̀ síra rẹ̀ ó ti gbéra rẹ̀ sípè aṣọ kọ́mọ da ó ti gbé e wọ̀ aṣọ kádùn àwọn ọmọ gbà ó ti gbé e wọ̀ kódà tí bá ń sàmì àdúrà rẹ̀ ò ní gbà. sallallahu wasallam ní àdúrà mẹ́ta kan ń bẹ tọ́lọ́wọ̀n ọbẹ̀ ìdá padà ìgbà táwọn ẹbí ọmọ wa tíráfà wa bẹ́ẹ̀ hàkí àdìsí ìsìlá làáfíà ànábì ni inú àdúrà mẹ́ta tọ́lọ́hún yìí dápadà ni dáwàtú wálid liwáladihi àdúrà tí bàbá bá ṣe fún ọmọ rẹ̀ ó túmọ̀ pé tí bàbá rẹ̀ bá ti ṣàdúrà fún ìyá rẹ̀ ṣàdúrà fún ó sì huwo ìpè ẹnìkan wá ń fi kéèta ìbínú bí ń ṣépè fún ọ ìwọ gbàgbé ẹ̀ ẹ̀yin náà táwájú bì ẹ mọ̀ jẹ́ kí ẹnìkan tó wọn ọ̀fẹ́ jèrè ọmọ tiẹ̀ àbí tẹ́sìn òye ẹ mọ jìkọ́yẹ́ kó náà wàá kí ìpè bọ̀ yín lẹ́nu kó kẹ́ mọ ọsẹ fọmọ yín lédi pọ́mọ mi ń sẹ̀sìn ọlọ́run ṣe súnà nẹ́bí sallallahu alaihi wasallam lórí abímọ àbímọ kọ́dà ọ̀kẹ́sẹ̀lẹ̀ sẹ́mi gẹ̀ẹ́tì ń sọ ọ̀dí nìṣẹ̀lẹ̀ sọ́pọ̀lọpọ̀ náà gbogbo tá a wá ti bímọ ọjọ́ méje lèmi máa kó gbogbo ọmọ mi èyí tá a wá ti àwa bí kan èyí tá a bí kẹ́yìn ọlọ́run kó tá a bí kẹ́yìn lọ́wọ́ yìí àwọn tó bá mọjọ́ náà ọmọ sọ ọmọ wa kú ọ̀la àwọn kẹ́tì lọ dúró àwọn tó bí wa nù pé ah ọjọ́ méje lọ́mọ fẹ́ kó mọ rẹ kíní kan rọ ń gbọ́ ọlọ́la lóyún kó mọ ọmọ níbẹ̀ ni wọ́n ní báwo irọ́ kí ni ah, mo ní bàbá ẹ̀ pè mí kájọ sọ ìbémi lọmọ yín talẹ́ntì ọ̀wọ́ á sọ ta ló fẹ́ràn yín jù mí lọ lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n sì gbà wọ́n ní ṣé bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ náà láàfin ṣebí torí pé ó kò mọ ọjọ́ méje ó kójọ́ mẹ́jọ lẹ́bí mi fi ń dàrú lẹ́bí mi fi ń dàrú ọmọ sí ọmọ tó kò ní lálùbáríkà sáwọn ni wọ́n ń pè. bàtò kó bá wa ṣe kó. ní gbarú èpè rẹ̀ yìí o torí pé tọmọ rẹ bá ṣàìdá aṣọ tẹ́lẹ̀ bọ́ ọ bá ṣépè fún ìpè tí ń jà ká ohun tá a sọmọ wa dọ̀tá kọ́mọ jẹ́ pé dáadáa tọ́lọ́hún kádàrá kọ́mọ owó ṣe fún wa kọ́ ìpè fúnra wa láàfọwọ́ ara wa síra wa tá a lè dáadọ́ wa látàrí pé a kó ìra rẹ̀ torí ẹ̀sìn lẹ́sìn àbí tí yọ wàá sọ dọ̀tá ọmọ yọ sọmọ rẹ dọ̀tá ẹbí ọ̀tá Ah, ká bẹ̀rù allah subhanahu wa ta'ala ilé ìlà kọ́kọ́ pé ẹni tí bá ti ń ṣe ìyá rẹ̀ tí ń ṣe bàbá rẹ̀ ń ṣe gbígbà àdúrà lè wọ̀ fún ara rẹ̀ naam bákan náà ni pé anabi sallallahu alayhi wa sallam ni man sarrahu an yabsita allahu lahu fi rizqi ẹni tó wá fẹ́ kọ́ gbà yọ ọláhùn tọ́sọ́kọ́lọ́ wọn sáájú kí òun kọ́ gbòòrò kó sì rọrùn fóun kò sì fẹ́ kí òun ó kú lákùnrin kó lè pa àwọn ọmọ sí mọ́ anabi ní kọ́ ọmọ ọkọ ya ọmọ sọ ẹbí rẹ̀ pọ̀ wọ́n sì nínú sílẹ̀tò rọ́ọ̀hìn mi náà ní pé ká mọ̀ sílẹ̀ lásòbí yẹn ni. so bákan náà anabi sallallahu alayhi wa sallam anabi ni ẹ̀rí aljanna aljanna ń retí ẹni tí ṣe dáadáa sóbì rẹ̀ aljanna ń ṣe kí ni ń retí ẹni tí ṣe dáadáa sí òbí rẹ̀ lànàbì sọ fún wa pé aljanna o ń bẹ ní abẹ́ ẹsẹ̀ ìyá wa kì í ti pé kí àwọn gbẹ́sẹ̀ sókè kọ àfáwọn amadu gba wa àfáwọn nìsọ́ àyìnà gba ọ̀rọ̀ yìí wa ṣùgbọ́n lábẹ́ pé ìmọ̀ sí dáadáa sí wọn níbo mi lọ́dọ̀ àbúdàrúdà àwọn jọ yé wa pé àwọn òbí wa yẹn o àwọn gẹ́gẹ́ láàrin gbọ̀ngbọ̀n alìjẹ́nà tó bá wù ọ́ ara rẹ̀ wú alìjẹ́nà rẹ̀ so díẹ̀ tá a lè mú wá ní pẹ̀lú ògùn ọlọ́run àmọ̀ tẹ̀síwájú nípa àpẹẹrẹ irú lọ́dọ̀ àwọn sọ̀hábà nǹkan náà fi lọ́kùn bọ̀rọ̀ bàkìyà so ní ọjọ́ ọ̀la nípa àṣẹ ra súbì ẹni yìí. jazakumullahu khairan ọlọ́run bá ní san olùbánisọ̀rọ̀ ní ẹ̀san olóore àti gbogbo àwa tí àtẹ́tígbọ́ náà ọlọ́run jọ́rọ̀ náà yé wa ju bí wọ́n ṣe sọ lọ fún àǹfààní àwa ta ní ìbéèrè kan àbí ìkejì láti pè wá 0244 kápẹ́ sórí zero nine zero seventy seven seventy one eighteen eighty one zero nine zero seventy seven seventy one eighteen eighty one now tàbí zero eight zero now ẹ wà pẹ̀lú wa. Hello, salamu alaikum. Alaikum salam. Ọjà púpọ̀ lẹ́gbẹ̀ẹ́ rédíò wa. Ṣé ti yín púpọ̀? A kó ọ̀rọ̀ ẹ̀sìn. Orúkọ yín àti ìjẹ́ tí ń pè àlùkò. Ọlọ́run wa jẹ́ kẹ́ ní àlùbáríkà. Gẹ́gẹ́ bí ohun tí ẹ sọ. Orúkọ yín àti tí ń pè. Orúkọ tó pọ̀ Èmi gẹ́gẹ́ bí ẹnìkan ń ìgbàgbọ́ ni mí tẹ́lẹ̀ mọ̀ wẹ̀ sínú Mùsùlùmí ni. ló ń sọ̀rọ̀ láti Láti Mo wẹ̀ sí Mùsùlùmí ni. Àmọ́ àpẹẹrẹ tí mo rí ni wípé kò sí ìgbà yòówù ọ̀hún tí n bá ti ṣe dáadáa fún ìyá mi báyìí ìfẹ́ mọ́ ń lékún sí fún mi ni. ìwọ ọmọ ṣe màmá kí ó wá ṣe déédéé èrò tí ń tún bẹ lẹ́mìí mi báyìí kí á pẹ̀lú òògùn ọlọ́run mo sì gbọ́dọ̀ lọ sakí ìfúnlọ wò máa wọn bá ti dé bí. ẹ bá ti wà ní desa kílọ̀lá àfa wa àyíṣà wọn ni ká fún yín lódìdí alukurani kan sẹ́yìn lẹ pé wàhálà náà. ẹ̀ka yẹlẹ́lẹ́ rẹ̀ fáwọn ẹlòmíì ti lórí tọ́jú òbí wọn wọ́n lọ lè fara wọn mọ̀ kúrọ́ fún wọn yí pé ìyá wọn àjẹ́ ni bàbá wọn ní í ṣe wọn bàbá wọn kì í ṣe wọn ìyá wọn kì ṣe wọn àìmọ ṣe dáadáa sóbì wọn nínú òbí òdù sí wọn ní mo ń wà jálùbá wọn títí pé ìyá wọn ló so tàbọ̀ náà jẹ́ lórí àwọn ẹlòmíì náà wọn ní òtú bá lọ sọ́dọ̀ ọlọ́run kó sì tún bá lọ sọ́dọ̀ àwọn òbí wọn ẹlòmíì òkú wò ní kí yóò wọn láíláíláíláí kí ni ìyá lè ṣe fún ọ ẹ̀sẹ̀ wo ló lè ọ ṣètàlì ẹ dákun sẹ́yìn lẹ pè wá lánàá sẹ́yìn náà lẹ pè wá lánàá a jẹ́ pé ẹ bá ti wọ sakilọ la ẹ pè nọ́mbà tí a fẹ́ pè yìí zero eight one. zero eight one. eighty seven. eighty seven. ninety nine. ninety nine. sixty one. sixty one. eighty nine. eighty nine. alájà kọ̀díjà láti ìlú èrúwà ẹ̀kọ́ síbẹ̀ tí ẹ bá ti ń lé sàtú pẹ̀lú gbọ́dọ̀. naam. tọ́. So, tí ojú òpó eléyàn bá. ohun tí wọ́n sọ yìí ẹni tó ní bá kọ́kọ́ dín o. Assalamu alaikum Masila. Aleykum salaam wa rahmatullahi wa Orúkọ mi ni Ìyá láti Ṣakí. Ìyá Ìbéèrè yín. Ah, ìbéèrè mi lọ báyìí ni wípé ǹjẹ́ bá a ṣe wà ní àwẹ̀ yìí, ṣé yẹn wá já? Ẹ kú lẹ́gbẹ̀ẹ́ lẹ́gbẹ̀ẹ́ yín o tí ẹ̀jẹ̀ wá fi jáde lẹ́yìn ara àwọn tí wọ́n ń jà yẹn. ẹ dákun ǹjẹ́ àwẹ̀ wọn yẹn ǹjẹ́ ó sì kọ̀sínù ni àbí ó ti bàjẹ́. àwẹ̀ wọn ò bàjẹ́ ṣùgbọ́n mùsùlùmí. àlejò tí wọ́n máa ń ṣàlùwàlá ìdálẹ́kọ̀ọ́ kéèyàn mọ̀ sọ̀rọ̀ ní ibi àlùwàlá yẹn. àti kéèyàn bá ń kírun kéèyàn mọ̀ gọ́rẹ́ dúró lọ́lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀. alákọ̀ọ́kọ́ ń bẹ̀ ni pé àwẹ̀ wọn ò turupa níbi sallallahu alaihi wasallam tẹ́ ẹ máa ń gbáwẹ̀ ìsàkánà ìyá ọmọ sọ́mi àdínkùn tẹ́nì kan bá bú ọ kò ní dáa fún kò ní yọ ànábì ní ọmọ sọ́run pé èmi sọ́ọ̀rọ̀ èmi ń gbáwẹ̀ ìbọn táwọn méjèèjì wọn ò lo ẹ̀kọ́ wọ́n sáwẹ̀ wọn lọ́gbẹ́ ṣùgbọ́n ọlọ́wọ́n gba àwẹ̀ wọn ẹ̀yìn jà lára wọn kọjá àwẹ̀ wọn eléyìí bẹ́ẹ̀. èèyàn ń sàlùwàlá èèyàn ń sàlùwàlá kó sọ yẹ ká mọ sọ̀rọ̀ kọ̀lẹ́tọ̀ tábàtì wà nù bàdà ká wà màsùgbùrù ká concentrate lórí àlùwàlá tí à ń ṣe yẹn. àfi bí bùkátà bá béèrè fún. àfi bùkátà bá béèrè fún pé dákun máa ń bomi sí àbí kíní kan kọ́mọ̀jẹ̀ pákẹ́ wàá gbẹjọ́ bí tá à ń ṣe àlùwàlá. eléyìí bẹ́ẹ̀ wọ́n ń sátá bá ń kírun lọ́wọ́ sọ ká mọ gbọ́ rédíò tá a bá fẹ́ ṣe sọ láti afẹ́ bọ́lọ́wọ́n ọba wa sọ̀rọ̀ torí pé àsọ̀látù síllatun bainal abdi wa ká pa rẹ́díò wa bihamdika أستغفر الله وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذي أرسل رسوله بالهدى ودين الهك ليظهره على دين كله وكفى بالله شهيدا يا ربي إن الهدى هداك آوايا تك نور تعدي بها من تشاء تك نور تعدي بها من تشاء